Wa alaikum salaam tó lára ọ̀fàtò. Bìsílá alhamdulillah ọ̀sọ̀lá tó sọ̀rọ̀ ọ̀sọ̀lélá. Ohun tí ìmáàmù wa ń ṣe yìí. Kàdálíkà wajadna àbáhànà wàkàdálíkà yaf'alu. Bá a ṣe báwọn bàbá wa nù, bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń ṣe iye káwà ní òsì Òun náà ni wọ́n ti ń ṣe yẹn. Àwọn bàbá wa wọ́n máa ṣe bẹ́ẹ̀ dáadáa, tàbí wọn bẹ́ẹ̀ níwọ̀n àṣùbá ṣùgbọ́n ohun tá a gbọ́ nínú ìtàn òun náà ni pé wọ́n máa ń fi ohun bí wọ́n ṣe dákẹ́ jẹ́jẹ́ àwọn máa fi ń kapò ní òtún wọ́n ní èròǹgbà àwọn tó jẹ́ wọ́n máa ṣe irú ẹ̀ òun náà ni pé ẹni tá wọ́n fẹ́ kapò ní òtún fún ṣé kọ́lọ́mbó bá wọn ṣẹ́bi ni bàbá olóòṣà ìyé olóòṣà bàbá eléégún ìyé eléégún bàbá olóró ìyé olóró bàbá ọbàtálá ìyé ọbàtálá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn bàbá onífá ìyé onífá yìí àwọn ọmọ náà wọ́n tò lẹ́yìn ìmáàmù táwọn ti gbà síláàmù wọ́n ní pé látara bẹ́ẹ̀ ìmáàmù máa fi ń sọ ń jẹ́jẹ́ kó má bàa di pé ọmọ máa gbọ́ tí màmá máa ṣépè lé bàbá ẹ̀ tàbí ó máa ṣépè lé ìyá rẹ̀ tóun ní ọmọ á ṣe àmì ó jẹ́ kí wọ́n máa ń ka kùnú tù wọ́n ní jẹ́jẹ́ èyí yóò tó wá rí ọjẹ́ sọ kò bá ìlànà mu rárá kò bá ìlànà mu rárá ẹ jẹ́ àṣàtúnṣe ìmáàmù wa yẹn lóko ní bùkátà sáà ti ṣẹ̀ṣẹ̀ máa dákẹ́ ẹjọ́ àní bùkátà sí àwọn olùmọ́sá tó tónu gan lórí pé ṣé kò nóòtù ṣé bá náà ṣe sọ pé ànábì ṣe láti lẹ́yìn àṣùbà rí nínú ẹgbà wa ní fún bí oṣù kan kọ̀ wá padà sí mọ́ látara ẹ̀rí ó jẹ́ káwọn olùmọ̀ míì tí wọ́n fi padà wò pé ohun tá a sì lè ṣe níwọ̀n nígbà tí wàhálà bá ń bẹ nínú ìlú bí àsìkò àti covid-19 fi lágbára tó gbóni jẹjẹrẹ sọ tó jẹ́ pé àjàkálẹ̀ àrùn ó wà káàkiri ìlú irú bẹ́ẹ̀ wọ́n ní máa mú lè ṣe so nígbà tí àwọn wàhálà bá ṣẹlẹ̀ nínú ìlú tí wàhálà bá yìí tó lọ yọ dákẹ́ padà ṣùgbọ́n àwọn adáṣà àwọn ọmọọṣẹ́ máa ń ka kò nútù èyí tó fi yàn dákẹ́ lọ bẹ́ẹ̀ bí máa mú tèmi ẹ̀sìn dákẹ́ lọ yàn rárá o báwọn bàbá ṣe ń ṣe ìbílẹ̀ ìṣe ìbílẹ̀ ìjọyìn wọn ìbílẹ̀ ìnìmọ̀ àwọn èèyàn ń ṣe torí pé tá a bá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ òun náà níta ibi pé irú tí ń ṣe yẹn sọ lẹ́rìí ẹ̀rí pé pèsè pé yọ́ lọ gbé tíra kẹwà tí ó sọ yọ́ kà jáde tí ó sọ pé ẹ̀rí rẹ̀ ni bí kò sí pé ó ti bá báwọn bàbá yẹn ṣe ń ṣe é òun náà tẹ̀lé wọn bẹ́ẹ̀ ń sì ń ṣe bẹ́ẹ̀ láì ṣèwádìí rárá lórí rẹ̀ ní gbogbo ẹ lọ ká má ṣe o sọ ká sì kọ ìkóhùn máa mú wa ká pè sákìlì nípa ṣíṣe rẹ̀ sọ ní bùkátà sí kọ́sẹ̀ máa dúró kó tó di pé yóò rò fún pápá jùlọ wọn lẹ́kẹ́ lẹ́ẹ̀kejì wọn ti máa ń ṣe bẹ́ẹ̀ so ká sọ ọbẹ̀ pápá jùlọ àtàjọ dọ̀ ká wá ẹ̀sìn Islam èyí tó jó dodo títí ìrìnlẹ̀ dọ́dọ̀ àníbíà Muhammad sallallahu alaihi wa sallam dípò tá a fi máa wá sí ibi ipa àdébá ibi wọn sì ń sí làwa náà ń ṣe kájínlẹ̀ sí o kọ́lọ́mù balẹ̀ kọ́lọ́kọ́ sànù wa wallahu ta'ala